السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والخمسين من سورة الحج وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم الذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا فيرزقنهم الله رزقا حسنا وإن الله هو خير الرازقين فيدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعليم الله عز وجل ومن ذكرنا الهجرة أن يكون ذكرنا الهجرة فالهجرة ترك دار الكفر إلى دار الإيمان ليتمكن للمرء أن يعبد الله عز وجل وحده lọ́nà ayé mọ́ kí ẹ máa gbé nìkan níbi tí òsì wà ní ọlọ́run láti ṣẹ̀sìn fún ọ̀gbọ́n wọ́n kúnlẹ̀ máyà wọ́n lè máyà wọ́n wò gbàyà láyè rárá láti rẹ́sìn ìsìláàmù sí i tọ́wọ́ á fi bẹ̀sílẹ̀ lọ sí bomi ibi tá a ti wò pé ọ̀rọ̀ wa lọ́rùn. قتل واحد عبادة من العبادات الثاني من هو الجسم الهجرة عبادة من العبادات لأن لذلك فطاع ففي هجرة لو قبل اليمين ذات الله تابع النبي صلى الله عليه وسلم nígbà tí Ànábì wà láyé nígbà tí Ànábì wà صلى الله عليه وسلم tí ọlọ́run ṣe ẹ̀sìn Islam tó ṣe lóore fún kófin rántí gbogbo àgbáńláyé àwọn ẹni tí wọ́n bí àwọn akọ̀kẹ́ ní Mẹ́kà. wọ́n fúnlẹ̀ má nàbì dáin wọn ò jẹ́ káwọn ọmọlẹ́yìn rẹ̀ kún arí mú mi wàhálà ipò débẹ̀ tánàbì sallallahu alaihi wasallam tó fi pa àwọn sàhábà láṣẹ pé kí wọ́n ṣe hijira lọ sí alḥabasha nítorí ọba kan wà ní habasha nígbà náà èyí tá a mọ̀ sí anajáṣe torí ẹni tí ó bá sá wá sọ́dọ̀ rẹ̀ ààyè àti sàbò sísì kò sí kódà kó ṣe pé ẹ̀sìn wọn ọ̀jọ́ dọ́gba wọn èrí yàn án sàbò sísì lọ́dọ̀ rẹ̀ ńlọ́fà làwọn mùsùlùmí àkọ́kọ́ fi kọ́kọ́ ṣe hijira alákọ̀ọ́kọ́ nínú Islam lọ sílẹ̀ al kí ló wá ṣẹlẹ̀ wọ́n fúnlẹ̀ mọ́ wọn ní mẹ́kẹ́ wọn àjẹ́ kó rẹ́sìn islam ṣe níbẹ̀ eléyìí ni kókó tó mú wọn ṣe hijira lọ sí alhabasha àwọn kèfèrí yìí tún lé wọn dé habasha wọ́n tún wọ́n sánà kan lọ bà wọ́n jẹ́ lọ́dọ̀ ọba habasha nítorí káwọn olè bá lé wọn wọ́n lè lé wọn padà sọ́dọ̀ ẹni tó kọ́kọ́ fúnlẹ̀ mọ́ wọn kó lè fi wọn fún yà jẹ lọ́dọ̀ àwọn èèyàn wọn tí ọ̀fẹ́ kún sẹ́sìn ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe. wọ́n rán ẹni méjì tàbí mẹ́ta nínú àwọn èèyàn wa nínú alátìrí Amr ibn al-Aas wọ́n dọ́dọ̀ ọba Habasha wọ́n kó bẹ́rẹ́ fún wọ́n kó ẹ̀bùn wọn fún jantirẹrẹ lẹ́yìn tí wọ́n fi ẹ̀bùn sọwọ́ sí wọ́n wá sọ pàtó kókó tó gbá wọn wá láti Mẹ́kà àwọn ọmọ ìyá wọn àwọn ọmọ bàbá wọn àwọn àyè kan àti ìbátan wọn àwọn àyè kan àti ìbátan wọn wọ́n Yusuf àwọn ọmọ yẹn àwọn ọmọ tó wà ń tà àwọn àyè kan àti ìbátan wọn tó ṣe kí wọ́n sáwá sọ́dọ̀ yín ẹ bá tú wọn sílẹ̀ fún wa ká máa kó wọn padà sílé nítorí pé àmọ̀ pé bíbẹ́ tá ń bẹ lọ́dọ̀ yín bí báyìí wọ́n ti padà di ìsọnù fún yín ni. tẹ̀sí máa kíyèsí ẹ̀rí pé pátá wọlé wá bá yín aṣubú wó lulẹ̀ nígbà tá a fẹ́ kí yín ẹ̀yin akéèsì tí wọ́n bá dé tẹ́ bá rán ni sí wọn ẹ̀rí garando ni wọ́n dúró tí wọ́n dúró léyìn lórí tí wọ́n láwọn kí yín ìbí tá a ti mọ̀ pé kò sí gbà lálejò onírú àwọn ẹlẹ́wọ̀n àwọn ẹni tí ò mọ ọ̀wọ̀ fẹ́ni tó yẹ ká fọ̀ ọ̀ fún wọn ò mọ láfẹ́ni tó yẹ ká fọlá fún. bàbá yìí àwọn mùsùlùmí ti kó dọ́dọ̀ rẹ̀ tójọ́ mẹ́ta wọ́n àkíyèsí pé wọ́n ìkúnlẹ̀ wọ́n àkíyèsí pé wọ́n ìdọ̀bálẹ̀ wọ́n àkíyèsí pé wọ́n ewu olùlẹ̀ fáwọn tán bá wá kí àwọn bẹ́ẹ̀ ni àwọn olórí bújù iná ni máa dẹ àwọn abẹnugan sáwọn ẹni tán bá láwọn sẹ́sì olórí bújù ní máa dẹ abẹnugan táwọn ẹni tó bá láwọn ṣẹ́ẹ̀sì máa kíyèsí lágbólé yín máa kíyèsí ní mọ́sálásí yín máa kíyèsí láwùjọ yín àwọn olórí ibújù ní àwùjọ gbogbo àwọn ni máa ń pàkíyèsí àwọn abẹnugan láti dógungun má gbogbo àwọn ẹni tó bá láwọn fẹ́ ṣẹ́ẹ̀sì òun náà ni ó fura mọ́ nǹkan kan tẹ̀ ń ṣe. èyí tó ta àtàtà wọn wọn máa pàkíyèsí àwọn abẹnugan lọ di pé ọmọ òfo làwọn èèyàn o ọmọ burúkú olórí ibú ni wọn gbogbo nketa ń wọn ní kọjá gbogbo tá a gbà àwọn bàbá wa táwọn náà gbà ọmọ burúkú ń sọ pé ọmọ kò ní <laughs> àwọn àgbàlagbà náà káwọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé a ẹ má ní kíláàsì làásì wọn ní kíláàsì ọ̀dà kò burú ẹ lọ pé wọn wọn bá sì ní wọn lọ pé àwọn sàhábà yìí wa tòun ẹ kíyèsí bí wọn ṣe máa kí àwọn tẹ́lẹ̀ ó ti wá di ń tá kíyèsí báyìí wọ́n wọlé wọ́n wọlé wọ́n dúró garando wọ́n kí wọn ní kíkí àpọ́nlé. ànàjẹ́sí wa ní ẹlẹ́kọ̀ọ́jọ́ o ta ni nínú yín lọ́gbà yọ̀ǹda àti wọlé nígbà tẹ̀ ń bọ̀ Ja'far ibn Abi Talib ó lè mìíní ẹ̀dùn èsè tí ẹ̀yin ọ̀dọ̀bálẹ̀ tẹ́ ẹ̀kúnlẹ̀ tẹ́ ẹ̀wọ́lulẹ̀ ńgbà tẹ́ kíwà. gbanibẹ́ bẹ́ẹ̀ láti báwọn àti ṣe máa ṣe nù. láyé ìgbà tá a wà lólójú dúdú tá a wà ní kèfèrí kó tó di pé ìmọ̀lẹ̀ wa bá wa. kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kí lẹ̀ ń kéré kí ni tí ìmọ̀lẹ̀ náà gbé wa bá yín nì. ajé abọ́gibọ̀ pẹ̀ amúmimùràwé oníkátakáta gbogbo ohun táwọn eléyìí ń ṣe tẹ́lẹ̀ làwọn náà ń ṣe. sòṣùgbọ́n gbà tó lọ́wọ́ a tó fi ẹ̀sìn òdodo ránṣẹ́ sí wa. atatara rẹ̀ mọ̀ yín pé Allah onìkan lọ́tọ́ ká máa sìn kìí ṣe nǹkan míì tó yàtọ̀ sí onìkan lágbára dálẹ̀ fún An-Najashi dìímù. àwọn kèfèrí Mẹ́kà yẹn ni kẹmí ọlọ́gùn tẹ́bàgbọ́ aláìka bí àwọn kìíní ìlérè wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí nínú nínú kẹ́kọ́kọ́ sọ̀rọ̀ àbíkọ́ àkọ́kọ́ sọ̀rọ̀. àwọn mùsùlùmí wa bí wọn nígbà tí ẹ ní ẹ ń tọrọ lọ́dọ̀ ọba kọ́bọ̀ ó fún yín ní ìgbàláyè láti máa kó wa padà lé àgẹ́gẹ́ bí ọmọ ọwọ́ tí apààyàn lọ́run la fi sá ni àbí báwo tí ẹrú ni wá ni àbí ọmọ ají owó olówó ni wọ́n wá ń wá wa látú lẹ́ni àbí báwo mọ́sálẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ kankan ọmọ sì níyàn ìṣẹ́rú ẹ̀ jálẹ̀ ẹ̀ pààyàn àbí alẹ̀ tọ́tẹ ẹni láti wá kó wa padà sí Mẹ́kà báyìí ni wọ́n tún yanu gbògà láwọn kèfèrí Kúráìṣì wọ́n ní ẹtẹ́fàtẹ́ tún gbọ́ sọkúsọ tó ń sọ ń pa ànábì Ìsá àti ìyá rẹ̀ nítorí pé àwọn Nàjáṣì ẹlẹ́sìn Nàsárà làwọn ń gbọ́ kí ni wọ́n tún lẹ́ ń sọ. nípa nàbì Ìsá àti ìyá rẹ̀ làwọn bá mẹ́nu lé àwọn àyà tí ti sọ nípa nàbì Ìsá àti ìyá rẹ̀ nínú Suratu Maryam. Ànàjáṣí wa nà ń pe àwọn àlùfáà ẹ̀sìn wa sẹ́ẹ̀rì kà nínú ìwé tí ń bẹ lọ́dọ̀ yín pé ìránṣẹ́ mi ọ̀ wá ọ̀ràn sí gbogbo àgbáńlá yín lẹ́yìn ọmọ mo fi mo fi bẹ̀yìn ẹ wọ́n níbẹ̀ ni akúkú rí tí o báyìí ní nàìjíríà lónìí ẹ̀yin ẹ̀ máa lọ́ ti ẹ ti ẹni tó lómìnira láti rìn síbikíbi tó bá wù yín lábẹ́ ìjọba mi ẹ̀yin ẹ padà mẹ́kà ẹ lè ráwọn èèyàn yìí kó lọ ẹ lè rí wọn kó padà sàn. ẹ dákun à ń wíru wọn ń wíru èwo ni ti kúnlẹ̀ èwo ni ti kúnlẹ̀ ẹ̀ ń nǹkan kẹtẹ́ ẹ fẹ́ fi kó bá wọn ìwọ́n tí anabi Isa ẹ̀ ń wá nǹkan kẹjọ fẹ́ fi kó bá wọn gbogbo òbéèrè tí wọ́n béèrè ló ṣe sábàbí tí Nàìjíríà tó fi gba Islam adúpẹ́ fún Allah torí ẹ̀ hijira ọ̀pàtàkì ọ̀wà nílùú kan níbi tí o ti rọ̀ ọ́ láti ṣẹ̀sìn lákòókò ń bẹ́ kọ́ gbalúbomi lọ olórí ló mú wọlé yìí orí rẹ̀ wọ́n fi sọ lẹ́ńlẹ̀ yìí kọ́ bá jẹ́sẹ̀ ló mú wọlé yìí dákun fífi lẹ̀ kọ́ lọ síbi tó ti lé sẹ̀sìn tọ́lá kìlá máa jáde gbogbo rọ́ àtàlọ́ tó ń kó ká lọ òun rẹ̀ sì ṣe ń bí lọ síbòmíì láti ṣẹ̀sìn ẹ̀sìn ní kókó olúwa ni wa man yakhruj min baytihi muhajiran ila Allahi wa rasulihi. ثم يدركه الموت فقد وقع أجره على الله ẹnì kan tó bá jáde nílé rẹ̀ pẹ̀lú ẹ̀mí kó ń ṣe hijira lọ bá Allah ó ń ṣe hijira lọ bá ránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam thumma yudrikuhu al-mawt lẹ́yìn rẹ̀ kíkọ wa jẹpọ wa pa kótó débi tí ń lọ àbí lẹ́yìn ìgbà tó débi tí ń lọ àmọ́ ó ti kú ń lu rẹ̀ lẹ́ni tó ṣe hijira sọ́kọ̀dọ̀ wọ́pọ̀ ẹ̀jọ̀rọ̀ ohun àlọ́ ọlọ́hu ni ọ̀sán lẹ́sàn ẹ̀sán rẹ̀ ti di ní tó ṣe pé olúwa ni ọ̀sán lẹ́sàn rẹ̀ olúwa ṣe lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀ fún ọ̀sán lẹ́sàn torí ẹ̀ hijira wọ́n ṣẹlẹ̀ kejì láti Mẹ́kà lọ sí al wọ́n tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n fi ṣe hijira kó mẹ́kẹ́ lọ sí alimadina wọ́n bẹ nínú wa ẹni tó ti jáde ṣáájú anabi wọ́n bẹ nínú wa ẹni tó ti pé lẹ́yìn tí anabi lọ jáde ṣùgbọ́n abubakar onìkan anabi mú lẹ́yìn nígbà tí ń ṣe hijira àyàfẹ́ ni tí wọ́n máa fi wọ́n mánà lójú ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ ohun ẹ̀dùn wá ṣe mùsùlùmí nígbà náà. olùwàní walladhina hajaru fi sabilillah gbogbo àwọn tó bá ṣe hijra fi sabilillah nítorí ti Allah wọn àṣẹ hijra nítorí nǹkan ayé wọn àṣẹ hijra nítorí pé gbogbo ẹni tó ṣe hijra nígbà tí wọn dé al ní tí wọn bá pàdé. tí ń retí wọn lọ́rẹ̀ àti oore ọkà màmá ó bu àyà kí wọ́n gbúròó wípé àwọn al tí wọ́n ń lọ bá ní al wọ́n jẹ́ ẹni tó débi pé ọ̀kan nínú wa ó ṣetán láti pín dúkìá rẹ̀ sí méjì kó wọn kó kan kẹ́ni tó ṣe ìdúró kó kan aláàárí kan lẹ̀ fún. almuhajir kọfẹ́ tó ṣe kí ẹni tó ṣe hijira tí wọ́n fi fífẹ́ obìnrin yìí lọ ńlọ́kọ̀ ó lọ́wọ́ fẹ́ májọ ọjà sí pé torí nǹkan lé ayé ló ṣe fẹ́ ṣe hijira tí wọ́n bá ṣe hijira lọ sí Madina ma kò síbi tá a lè ṣe hijira lọ kó sá ti jẹ́ Darul Islam ìlú Islam ibi tó ti rọ̀ ọ́ lọ́rùn láti tẹ̀sí yàtọ̀ síbi tó ti ń bọ̀. يعني ومن ومن والذين هاجروا في سبيل الله تركي هجروا لباني لا لابد أن تكون هجرة في سبيل الله حفيق وجه هجرة أسين تركي الله كما لو جاء مهاجر أم قيد ثاني مهاجر أم قيد هنا لا رقنك لا يا النبي محمد صلى الله عليه وآله وسلم ó ṣe hijira láti Mẹ́kà wá sí Mẹ́dínà nítorí kó fẹ́ fi arábìnrin kan tí wọ́n ń pè ní Ummu Qais kò ṣe hijira tiẹ̀ nítorí ti Allah torí màmá Qaisu ló ṣe ṣe hijira àṣírí tú sànàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ sànàbì fi sọ pé innamal a'malu binniyya wa fi riwaya binniyat gbogbo àwọn sẹ́ta bá ṣe wọn ò ní jẹ́ ntọ́lá láàfíà àfi pẹ̀lú àníyàn àfi kádà níyàn wa innama likulli mri'in ma nawa a ò sì ní san gbogbo ẹnì kọ̀ọ̀kan lẹ́sàn-án lórí iṣẹ́ tó ṣe àyàfi dọ́gba pẹ̀lú báníyàn rẹ̀ bá ṣe rí lórí iṣẹ́ tó ló ń ṣe. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله يعني كان تبع هجرة pẹ̀lú ẹ̀mí kó ń ṣe hijira lọ bá Allah òun ṣe hijira láti lọ bá nàbì sallallahu alaihi wasallam lójú ayé ànábì kò sí kó ti fẹ́ ṣe hijira lọ bá nàbì má ànábì ti kú kọ́má tán rẹ̀ jẹ́ ọwá ti Cambodia ọ̀sáwá ti Mauritania ọwá lọ rẹ̀ ṣẹṣẹ ní Cambodia ọwá ṣe hijira sí Mauritania. وأني إنما أنا مهاجر إلى الله ورسوله قلنا خطأ إنما أنت مهاجر إلى الله فبعثكم من سهجرة وسد الله وسيدنا وسد النبي صلى الله عليه وسلم وقد مات النبي صلى الله عليه وآله وسلم فقد غلبت وأخطأت وتسعتسين إنسى لو سهجرة وأبا الله وسيدنا لو النبي النبي تفوق ẹnikẹ́ni tó bá ṣe hijira tiẹ̀ lọ́sọ̀dọ̀ allah lọ́sọ̀dọ̀ anabi fa hijratuhu ila allahi wa rasulihi torí náà ẹ̀san hijira rẹ̀ ọjà tẹni tó ṣe hijira lọ bá allah àti lọ bá anabi lọ bá ránṣẹ́ allah wa man kanat hijratuhu li dunya yusibuha aw imra'atin yatazawwajuha eléyìí jáde muhajiru ummi qays ẹn bá ṣe hijira torí ilé ayé kan tọ́fẹ́ rí àbí ìyàwó kan tọ́fẹ́ fẹ́ fẹ́ hijira tó o ila ma hajara ilayhi ẹ̀sán hijira rẹ̀ yọ jẹ́ tí n tó ṣe hijira lọ bá lọ́ngbọ́n àníyàn rẹ̀ ọ̀dà ó ṣe hijira lillah ó ṣe hijira torí nǹkan lé ayé tó ń wá ó ṣe hijira nítorí nǹkan kan ayé tó wọ̀ lójú tó wọ̀ mú tó wọ̀ létí ó ṣe hijira lillah ó kú ìyà jẹ ó kú fìyà jẹra rẹ̀. والذين هاجروا في سبيل الله نتورينا ونتوان سيجرا نتوريتي الله ثم قتلوا لن يرتوا وقعوا وانت سيجرا وجوانا هجرا نواوا ni wọn ṣàgbákò ẹni tó pa wọn wọn ti ṣe hijira tán ìlú tí wọn ṣe hijira lọ ni wọn ti ṣe kó pa wọn. ṣùgbọ́n wọn ti ṣe hijira bí wọn ò tí ẹ tí ìdẹ́bi tí lọ wọn ti ṣe hijira wọn ti ṣèlú tí wọ́n wà lẹ̀ wọn ò kàn tí ìdẹ́bi lọ ni wọn ti ti débẹ̀ ibẹ̀ náà lẹ́nìkan ti pa a ó máa àbí ti ẹ̀ fọwọ́ rọrí kú kìí ṣe pé nìkan kan lọ pa wọ́n wọ́n kàn kú bẹ́ẹ̀ ni àmọ́ lẹ́yìn tí wọ́n ti ṣe hijira ẹ kú oríire la mo Allahu ni mo búra wípé Allahu yóò san wọn lẹ́san pẹ̀lú ọrọ̀ arísìkí tó rẹwà arísìkí tó sunwọ̀n ìyẹn àlùjánnà Allahu fi san wọn lẹ́san torí rẹ̀ wọ́n tó ṣe hídọ́rà ewu yóò jẹ́ pé ó ń rìn ní gbèrígbèrí rẹ̀ látàrí kó ṣe hídọ́rà àwọn wọ́n lè máa pa àti gbẹ̀mí rẹ̀ ibi tó sá lọ wọ́n lè máa pa àti gbẹ̀mí rẹ̀ torí ẹ̀ lólu aṣọ pé lẹ́yìn tó ṣe hijra àbótí ẹ̀wà lójú ọ̀nà hijra iná ni àwọn ẹni tó sápò láàrin wọn àbẹ́lòmíì lọ́ba ṣe púpọ̀ àbótí ẹ̀ kú lásán láì jẹ́ pẹ́ nìkan lọ́pọ̀. ليرزقنهم الله رزقا حسنا وبرا ويك الله سوالسا pẹ̀lú ọ̀rọ̀ tó sunwọ̀n Allahu yóò san wọ́n lẹ́san pẹ̀lú ọ̀rọ̀ tó dáa wa inna Allaha lahu khairur raziqin dájúdájú Allah mo búra òun ló dáa jù lẹ́ni tí rọ̀ ni lọ́rọ̀ òun ló dáa jù lẹ́ni tí rọ̀ ni lọ́rọ̀ àwọn náà ń bẹ̀ kọ́dákun kọ́rọ̀ wá lọ́rọ̀ ọ̀rọ̀ alálùbáríkà ọ̀rọ̀ tó ṣàǹfààní ọ̀rọ̀ tó wúlò làwa ń tọrọ lọ́dọ̀ Allah kí ni túmọ̀ wa inna Allaha lahuwa khayrul raziqin kí Allah òun náà lẹni tó lóore jù mọ́ búra fóun lẹni tó lóore jù nínú àwọn ẹni tí máa rọni lọ́rọ̀ ǹjẹ́ nìkan wá wà bí yàtọ̀ sí Allah tí máa rọni lọ́rọ̀ kò sí torí àrísìkí gbogbo àrísìkí lillahi Allah nìkan ló ní àrísìkí lọ́lọ́wọ́ ti pa aláṣẹ pé wọ́n sọ̀rọ̀ lọ́hà rẹ́zùkà Allah nìkan máa tọrọ àrísìkí lọ́dọ̀ rẹ̀ èsì pé ó ìbẹ̀rẹ̀ oṣù. njọ ẹkọ nǹkan kọdá nǹkan kan ní kò lè tú tẹ̀tẹ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ó igi bọrọ gidi ìpẹ sangiliti pé kó a olùwà dorí kodò bí orí àdá igi lọ fọ ara rẹ̀ gbẹ ìpẹ tó ẹkọ wọn lọ fọ ara rẹ̀ kó wá jẹ́ kó náà ló tún gbára dálẹ̀ fún pé kó rẹ kọ́rọ̀ ọlọ́rọ̀ ìyá ipa ọ̀ tẹ̀fí wọn sọ pé ìran mẹ́ta kì í tó tìyẹ́ ti fẹ́ pele mẹ́jọ o kó rẹ wọ́n tanra rẹ dànù. wàsálù lọ́hà rẹ̀zù ńlá máa béèrè lọ́dọ̀ rẹ̀ kì í àwọn lè máa bì wọ́n náà lè kí ló níga tí ń jọ lójú tó tún fi ní ká máa béèrè ó lè lè fún èèyàn kan ní ti ń fẹ èèyàn kan tó kí ló níga ń jọ sí ọ̀rẹ́ la gbogbo aṣọ tó ti yá mọ́ lẹ́yìn ọrùn náà ó tún ní ká máa bí tí gbogbo ẹ ti di jáláwọ̀ ọ̀tà ó ní ká máa bí léèrè kàtífà tó ń fi sùn ògédè ìwọ gan gbogbo orí rẹ òru ti mú ọ òru ti mú fìlà mọ́ lórí gbogbo orí ti jókèdè gbèdégbèdé oníkà máa bí ọ léèrè kí lọ́ọ́ bá fún wa fọ́ọ̀kìdì sẹ́yìn la yọ̀ pé wọ́n ní tá a ní àlè fún yẹn kí lọ́ọ́ bá fún wa tọ́ntara ẹ̀ dáadáa sí ọ̀rẹ́ láì oníkà máa pè ọ́ oníkà máa bẹ̀ ọ́ oníkà máa tọrọ ní tí máa fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n ní gan kí ló ní gan tí ń jọ ọ́ lójú òpin rẹ̀ kó ló ní kíní kan tírílíọ̀n tírílíọ̀n yìí kò lè so èèyàn kan tó lówó tí ọ̀rẹ́ láì torí gbẹ́nìkan ò ní lówó àfi tó lo abáyé kókó lówó. oníkó fòkọ́lẹ̀ ọ̀fẹ́ kún bẹ́ẹ̀dì fún wa wò ó sì ní ju bẹ́ẹ̀dì kan lọ láyé bẹ́ẹ̀dì wo ló fún wa. ó túmọ̀ sí pé ọfẹ máa tẹ àyín báwọn kan ṣe ń tàn náà ni ó ní gbogbo yín pátá wá sínú ilé o bàbá ni a máa ń lọ bí ogún ó ní kọ́lá fẹ́ tó gba bàbá délé rẹ̀ wọ́n bá gbé àdémùkánlẹ̀ fáwọn ogún oúnjẹ ojú tí fi wo ni pé ẹ má fọ sí o kọ́ran mi o gbẹ̀mí nìkan ọba jọ oúnjẹ yìí kọ́ran mi. àtẹ̀wé pé èèyàn mọ̀ pé yín ni. ẹ lápò ẹ gbọ́rọ̀ ó ti pè wá ká máa jẹun tó ní ọlá ẹ má dà o kó o tó bàbá ọmọ ṣe ọ̀ràn ṣe pàlákàrà máa tọrọ àrísìkì lọ́dọ̀ rẹ̀ ó ti jẹ bàbá ńlá yà lórí pọ̀ ń wá lọ́dọ̀ òòṣà ó ti jẹ bàbá ńlá yà lórí pọ̀ ń lọ́dọ̀ èèyàn bàbá ńlá yà ń jẹ ọ́ lórí lọ́dọ̀ òòṣà èṣù gbogbo àwọn òsàrẹ òsà pópó alágẹmọ ẹyọ gbogbo àwọn wọ̀nyí ọtọ lọlọdọ àtòsàmì ìtàdá kọ gbogbo wọn náà ni òsà kúgbẹkúgbẹ ìbẹ̀rẹ̀ oṣù kí làwọn ní tí wọn bá fún ọ ẹsẹ méjì kí ni máa fún ọ Ọ̀ṣun Òṣogbo kí ló máa ń rà fún ọ Òkè Ìbàdàn kí ni ó fún ọ ọ adékòtà ìdékò ọlọ sójú ọlọ́bùn ọlọ́gbára dálẹ̀ níwájú ẹ̀yọ̀ pé sàánú mi mo dé mo dé sí ọlọ́run wọn ní bàbá ti dépò tá a kọ́kọ́ wá bí ọlọ́wẹ̀ èèyàn á máa lówó òsì ní ọ̀tọ̀ òsà ní rọyàn lọ́rọ̀ nílùú o. ìtumọ̀ àyà yìí nígbà tó ló wá sọ yìí pé wa inna Allaha lahuwa khairur raziqin àmọ́ tí mo rẹ̀ pé dájúdájú Allah òun lọ́ba tó lóore jù lẹ́ni tí máa rọni lọ́rọ̀ kìí ṣe pé òun lọ́ba tó lóore jù nínú àwọn ẹtí máa rọni lọ́rọ̀ tatúlọ́ pẹ̀lú ẹtí máa rọni lọ́rọ̀ àmọ́ wọn àrí wọn rí àti ẹ̀gbọ́n wọn rí àbí wọn mà pẹ́nìkan máa rọ yẹn lọ́rọ̀ òun gẹ́gẹ́ bíi ta ni ó lọ ṣubú ní gbogbo wa yá ayyuhan nasu antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yìn ẹ̀yìn gbogbo yín la aláìní sí Allah kò sẹ́ni tó nínú wa aláìní gbogbo wa Allahu lọ́ba ọlọ́rọ̀ bàbá tá a máa fẹ̀yìn fún aláàmàtúmà wa inna Allaha lahuwa khayrur raziqin ìgbéradájú Allah mọ́búra ńlọ́dáàjù lẹ́ni tí rọni lọ́rọ̀ yẹ́sìkú ńlọ́dáàjù nínú àwọn olùrọ̀ni lọ́rọ̀ ọjà bó ṣe jẹ́. ليدخلنهم مدخلا يرضون اللهم برا wọ́n mú wọn wọ ibì kan tó ṣe pé wọ́n yọ́nú sí níbo lẹ́rú ibì kan sí alìjẹ́nà torí pé wọ́n ṣe hijira ni ẹgbẹ́ tó lọ́wọ́ tó sọ ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله ẹnikẹ́ni tó bá jáde ńlé ọjáde kúrò ńlé rẹ̀ lẹ́ni tó ṣe hijira lọ sọ́dọ̀ Allah ó ṣe hijira lọ sọ́dọ̀ ànábì lójú ayé ànábì tó mọ ìdúrókò hòlmọ́ọ̀tò lẹ́yìn rẹ̀ ni kó wá pa kò bá kí wọ́n pa kò bá kó fọwọ́ rọrí kú kò bá kí wọ́n pa látàrí ọ̀tẹ̀ kò bá kí wọ́n pa látàrí pé wọ́n lọ gbèdè lọ́nà kò bá sì náà lówó ṣubú ló kú láì jẹ́ pé nìkan lọ́wọ́ nínú ikú rẹ̀ ọwọ́ kó o ṣe hijira ń yọ sọ di ẹni tó ṣe pé san rẹ ó ti wà lọ́dọ̀ Allah báyìí olúwa ṣe àti sàn lẹ́sàn-án ṣe lọ́ràn yẹn lórí ara rẹ̀ kí wọ́n á ní kí ló retí kó tó di pé wọn náà ṣe hijira ìlú rẹ tó ń gbé lóòótọ́ ìlú rẹ ni ìlú àwọn bàbá rẹ ni ṣùgbọ́n ń bẹ̀ kọ́ rọrùn láti tẹ̀sí wọ́n máa wá gbogbo ọ̀nà láti sọ di káfíìn kò sí tó burú pé kí wọn náà sáko lé kó sá lọ síbi tó ti rọ̀ ọlọ́run láti tẹ̀sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nílùú gbogbo ẹ̀rọ àwọn èèyàn kan tó ṣe pé wọ́n fi ìlú lẹ̀ wọ́n lọ sí ìlú bòmíì kìí ṣe nǹkan kan ni wọ́n gbé sá bí ìbá ṣẹ̀sìn wọn. wọ́n rí pé àwọn òbúkátà sí àti ṣẹ̀sìn bólúwa ti ṣe fipá wá láṣẹ kò sì ṣeé ṣe nílùú tàwọn ọ̀ àwọn fìlú lẹ̀ ni wọ́n lọ bòmí fún imú yẹn ṣe lẹ́yìn kọ́dà bó joyè lù rẹ̀ dákun fóyè lẹ̀ kọ́ wá bó ṣe sórí rẹ̀ lọ́kìyàmù ọkọ́lé ọ̀káàtì dákun dá gbogbo ẹ lẹ̀ wá bó ṣe sórí rẹ̀ lọ́kìyàmù tí ọba ti rọ̀ wá lọ́rùn láti tẹ̀sí níbi tá a wà kásìkò padà bẹ̀rẹ̀ látòrí ilé tọgbà ilé mọ̀lẹ́bí rẹ̀ family house kọ̀rọ̀rùn láti tẹ̀sí mbẹ̀ ògèdè ọ̀tá Allah ló ń bọ́ gbélé lákùnfilé ńlẹ́kọ́lọ́gbálé tẹ́lẹ̀ náà ni tí ń wá fà ń wó fò ọ̀fẹ́ sanwó lé àbí tó gbogbo ìtàn bá fi lọ lágbólé bàbá rẹ wọn náà máa tẹ́wọ́ gbà ní torí rẹ̀ fìfẹ́ lẹ̀ lọ bòmíì lọ sí àyè bòmíì àdúgbò ni ọ̀gbọ́ dákun fàdúgbò yẹn lẹ́kọ́ lọ sí bòmíì ìlú lọ́kàn mọ́ ìlú lẹ́kọ́ lọ́bùnmíì. tẹ́lẹ̀ bá yé wa ẹnikẹ́ni nínú àwọn ẹni tó ṣe hijira lọ sọ́dọ̀ Allah tó má fi lè pa tàbí òun ló tiẹ̀ kú wọ́n pa lójú ogun tàbí ló tiẹ̀ kú torí pé kì í ṣe dandan kíkú ogun kọ́ pa kíkanjú. ká lọ bá nínú wa a máa sọ pé ogun ni ó pa akínkanjú ikú odò ni ó sì pa òmùwẹ̀ gbèsè dandan wàláhì ó lè mú wẹ̀ kọjá pé títí tí ó fi kú kúrò láyé yìí kò sígbà tí ó máa mú wẹ̀ ṣùgbọ́n kò ní kú sódò sì jagun. lọ́nà tó ṣe pé gbogbo ara rẹ̀ ògidì ọgbẹ́ ní ọ̀jẹ̀ tí ọba yẹ kí wọ́n sa nídà wọ́n sì sa ládà tí wọ́n bá sa nídà tí wọ́n sa ládà wọ́n sa láàké bí ọba jọ kankan nínú gbogbo ẹ̀ wọ́n ta lọ́fà àbí wọ́n afọ́ lọ́kọ̀ wọ́n gún lọ́bẹ gbogbo ara rẹ̀ bó ṣe rí nu ṣùgbọ́n tí ọba kú yóò kú sórí ìtẹnulẹ bí ìgbà tó ṣe pé ó bí ni so Allahu akbar ó sì ń bẹ́ nu ẹgbẹ́ ijó àkọ́kọ́ ijó àkọ́kọ́ tó kọ́ kópa nínú jihad ilẹ̀ mi rẹ̀ ọ̀lọ́. aṣíwájú wa Khalid ibn al-Walid radiyallahu anhu bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn rí kò síbi kan lára wọn àfikọ́jọ́ gbẹ́. wọ́n sì ń bẹ Allah lójú méjèèjì kí Allah pa àwọn níjọ́ tí bá pa àwọn ní ṣàhídì wọn ò kú ṣàhídì o ilé wọn kú. Allahu akbar torí rẹ̀ kìí ṣe dandan ní kíkú ogun kọ́ pa kíkanjú ẹni tó ṣe hijira tó wá kópa nínú ogun tó wá bá bẹ́ẹ̀ lọ sẹ́mi fáwọn ẹni tán wà nílé táwọn kúkú lọ bìkan àwọn ẹni tán ara táwọn wí lóo ó lọ ṣe hijira ló ti kú wọn ẹ má wulẹ̀ yọ ẹ má wulẹ̀ fi rẹ́rìn tí ẹ ti dire tí a ti dire àwọn máa tú àbí wọ́n ti ẹ̀kú àwọn tó lè máa sọ pé tọ́ kó ti kó ti jókòó lé ọba ọjọ́ kú rẹ̀ ló ti pé ìwọ tó wà ní o má kú kó fi jọ tàn bàbá ńlá kú rẹ̀ sí èkó lórí kó kúnjọ́ kan náà ní tú máa tọ́ mi àlàáfíà rẹ̀ ò tí ì yíwọ́ ma lọ́wọ́ yóò mọ wá wò ó pé òun ló ń tó bẹ́ẹ̀ òun ló ń ju bẹ́ẹ̀ lọ kò ní mọ̀ pa dánwò ni súnjọ́ ni ara lè le kókókó ọlára mi le kókó bí ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ náà ló kú tára lè kókó jọ ta lọ bòbúkátà kí wọ́n gbọ́ létí kó tó kú àbí wọ́n yàn ọ̀nbọ̀n kó tó lọ gbẹ́gun rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ̀n wọ̀n wọ̀n náà ló ṣe wọ̀n wọ̀n kìyàmà torí ẹ̀ wọ́n pa àbókú wọ́n kú oríire kí ló fà torí pé wọ́n ṣe hijira tó ń gbọ́n o ọ̀wá ni wọ́n fúnlẹ̀ mọ́ àwọn ní ojú ẹsẹ̀ sìn ya Rabb ẹ̀pọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ mú wọn dáadáa wọ́n máa pa àlọ́ àwòlá sí abọ́ ọ̀gbádùn àwọn àlúlẹ̀ ayé gan èèyàn kan lè gún gbogbo wọn girigiri gbàdé ṣe bí àwọn orílẹ̀ tó ṣe pé tán àwọn ń gbégbá ká ni ntọ́ba wù àwọn tí ń fún wọn sàrà làwọn ọmọ sọ pé kí wọ́n ṣe mọ̀rùkọ́ mhm. yìí náà rí níjẹta tí fanfa ṣẹlẹ̀ láàrin olórí Amẹ́ríkà àti olórí Ukraine lórí ipá ara yín lọ́wọ́ adúrò owó tá a ti ná lóyún lórí lórí ogun tí ò nídìí kẹ́ńjà pẹ̀lú Russia ogun yẹn ti tó láti lo odò lọ́ọ́ mi owó wa tá a ná lẹ́yìn lórí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó lọ bí bí five hundred bí fifty trillion dollars ó ti pọ̀ jù ẹ sì mọ̀ pé àwọn ẹ̀náwó lásán ká má tún gba padà ǹjẹ́bá ní ìjẹ́bá bẹ́ẹ̀ fi tán fún wa gbogbo owó tá a náà wọ́n ti lùdò ogun o wọ́n tún wá ní ìsìn ìwọ́n tó kó yẹn lẹ́yìn pé ẹ má gbèjà mi wọ́n gbà láti lùdò ogun. gbogbo owó tí wọ́n náà lé olórí lóṣù sàn olórí Ukraine wa sọ̀rọ̀ kan tó jẹ́ rántí nù wọ́n ní ẹ má ti torí pé ìjọba yí padà l'Amẹ́ríkà kí wọ́n fẹ́ da gbogbo nǹkan ẹni olórí Amẹ́ríkà wa sọ pé kò sí bàbá ńlá ẹni náà láàyè tó lè kọ́ wa we are Americans mo rò pé yé wa ok o lè àwọn èèyàn kan pé báyìí ni ẹ ṣe tí aláwọ̀ bá mọ̀ wá bá sọ̀rọ̀ pé ya Rabbi ya Rabbi má fi yà jẹ mí o ya Rabbi ara mi ọ̀ràn ya abẹ́ ti ẹ̀gbọ́n ó ọ̀rọ̀ ó tó fi jìyà àwọn à ń sọ̀rọ̀ ẹlẹ́nu rúnrún torí ẹni tó bá ti ṣe hijira ọkọ oríire nílùú yín kọ̀rọ̀ ọlọ́run láti tẹ̀ fìlú yín lẹ̀kọ́ lọ́bọ̀ mi lọ́wọ́ àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam àwọn tí ò ní àwọn ẹni tí wọ́n máa ṣe ọ lójú kòkòrò láti fẹ̀ lọ darapọ̀ mọ́ wọn ó sì rí i pé orí rẹ̀ pọ̀ mọ́ àgàn kàlú yín níbi tí ò ti rọ̀ láti fẹ̀ ìgbà mi ọ̀rọ̀ wọn lọ́rùn o ó ń gángan ní karambani o ó ní karambani torí kára àlù rẹ kò fẹ́ sí tọkàn ọ pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe ṣùgbọ́n lè jẹ́ pé ìwọ ló ń bú wọn ó lè jẹ́ wà lọ sọ pé kò fi tí wọ́n gbé gbà kò sí tọ́ka wọn pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n à ń sọ pé àwọn aráàlú báyìí gbogbo wọn ti tẹ̀ ọ́ ògèdè olórí ibú ló tiẹ̀ wá lù ẹ dákọ̀ ẹ gbọ́rọ̀ ògèdè olórí ibú lọ́wọ́ à ń lù rẹ̀ òkè tó wá kó lórí ibú náà ni wọ́n lóòótọ́ àbí wọ́n ti ẹ̀ sọ lórí ibú tí wọ́n fi ọ́ lẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń pè jáde lẹ́nu oní òde bíi olórí ibú láràlú rẹ̀ kọ̀kọ́kọ́ sí i tọ́ka wọn pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe ẹ lọ kọ́lẹ̀ torí pé àmì alábòsí lọ́mọ èèyàn ìwọ lọ́mọ pariwo pé wọn ò jẹ́ kọ́ ṣẹ̀sìn àmọ́ tá a bá dà sórí àtẹ á rí i pé wọ́n gan lèèyàn bú àwọn òpin kan mẹ́sẹ̀sìn rẹ tó ń ṣe o ṣùgbọ́n wọ́n lo ohun tí wọ́n gbọ́ ó fi ẹ̀tẹ̀ sílẹ̀ ń palàpalàpà lọ́sọ pé kò gédé olórí ibú tọ́wọ́ àlẹ́ ìṣẹ́ ń táwọn náà fi ọlẹ̀ sọ́ba jó lórí ibú òní fi ọlẹ̀ báwo wá ni sọ́ba jó lórí ire ló ń pè lórí ibú. pàápàá eléyìí máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ọ̀dọ́ garagara ọ̀dọ́ pọ̀ àìnífarabalẹ̀ ọ̀dọ́ ọ̀hàn tó bá yẹ garagara wáranwáran iná wọn bá máa fi sẹ́sìn ẹ tí ó fi bàjẹ́ tipẹ́ àǹbùkátà farabalẹ̀ ti kọ́kọ́ sórí náà ọ̀nà tí wọ́n fi wá wọn náà fà sídìí tí wọ́n sóríire lọ wá kí wá ti kó lórí ibú ní inú òfin wọn fà. náà tí wọn náà fi wá ti pọ̀ wá lórí ojú ọ̀nà dáadáa o èèyàn mélòó èèyàn wọ́n lọ lórí ibú. nàá sábà pé gbogbo ẹjọ́ bá ti mọ̀nà láyé wọ́n kọ́ pé ló lórí ibú ta ló pè wọ́n lórí ibú náà kó tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kò yẹ kó máa jáde lẹ́nu wọ́tọ̀ fẹ́ fa àwọn èèyàn mànà àwọn èèyàn rẹ yẹ́sùn ọ̀mà olójú dúdú ni wọ́n kò sí àríyànjiyàn nu eléyìí kódà tèmi bá wá fẹ́ kó lójú dúdú kọjá ẹni tó ríran ṣé pẹ̀lú kí n fi hàn án kó lórí ibú ni wọ́n ni wọ́n fi gbọ́ wọ́n ní ẹ ah, báwọn sọ̀hábà ti ti dáwà dákú gbẹ́nu rúnrún rẹ sàn síbẹ̀ ni sọ̀hábà ń pè yàn lólórí ibú torí pé fẹ́ pèsè sí Islam àbí torí báwọn ti kú òròpó lè parọ́ mọ́ wọn níbo ń bẹ̀. ìdí inú tẹ́ fìrẹ́ lomi pé kò ní lè gbèlú rẹ̀ ó lè dànù ni kí ló dé nítorí pé òun gángan fúnra rẹ̀ ó ti forí jálẹ̀ agbá wọ́n á òun ọ̀fẹ́ kí àtàrí òun di kókó. àwọn èèyàn yun àwọn nǹkan bá wọn mọ̀ ọ́ wọ́n ti sọ wípé kọ́ ọmọ pé àwọn ò àmọ́ àti ń pè yín láti jọ yẹ ẹ̀gbọ́ kò sí lọ́wọ́ ẹ̀ torí tẹ́lẹ̀ tí wọ́n bá má nànà Allah bùkátà rẹ̀ àsẹ́ni ẹ̀ mànà wọ́n sì mànà ìwọ lọ fẹ́ tàtàrà pọ́ńpẹ́ wọn sórí rẹ̀ mọ́ wàá ṣe nǹkan tí ò ní jẹ́ wọ́n gbọ́ wọn gbọ́ ti sórí rẹ̀ wàláì ẹ̀yin tẹ́ máa ń pè lọ sí di ẹni tó kọ̀gbọ́ ò pàdánù kankan ẹ̀sìn Allah kò sì pàdánù kankan torí tí Allah nílò ní pé sẹ́yìn tí ẹ fẹ́ sọ fún wa fẹ́ sọ àbẹ́ sọ àìgbọ́ àìgbà kì í wọn ò ní bí ẹ̀yin léèrè tí ẹni pé sọ sọ fún wa mọ sọ wallahi ó tó. وما كنا معذبين حتى نبعث رسولا Allah ni àwọn ọ̀jẹ́ni tí máa fi àjẹ yàn ká tó rán àránṣẹ́ wọ́n ti ṣàlàyé ẹ̀sìn fún yín kí ló dé tẹ́ gbà ní tí wọ́n máa bí ẹyin nù ìwọ ń tiẹ̀ ṣé bọ́ ọmọ kí ló dé tọ̀ sọ fún wa ní tí wọ́n bí òun nù àbúrò akpó lórí ibú ni ẹ̀yin ọmọ anáburúkú yìí wàláhì wọn ní gbọ́ wọn ní ìwọ gan ní gbọ́ àbúrò pa àwọn lọ́nlọ́ ìwọ gan alára tó bá sọ fún ọ bẹ́ẹ̀ ìwọ náà ní gbà kí ló dé njẹ́ mi ọ̀jẹ́ gba mùsùlùmá fi lọ́mọ la kéjì mi bàbá sì tún wí tán wọ́n sọ pé ọ̀fẹ́ ká mà náà ni ọ̀nà kí lọ́ọ́ fẹ́ ká mà sọ́nà náà ló ní kọ́ máa pè wá lólórí ibú torí ẹ̀ tí ọba ti wọ̀ ẹ̀sìn rẹ ọ̀rọ̀ ọlọ́run nílùú yín lọ sí lùbọ̀mí kọ̀ wá túmọ̀ sí pé tọba dé lùbọ̀mí àwọn aráàlú yín lọ́mọ á ṣépè fún o àyè bá mọ̀ wọ́n lè bí ọ wọ́n lè sọ pé á ibà ọmọ bíbá yìí ni kí ló dé tẹ wá sílẹ̀ yìí ah, ọ̀rọ̀ mi lọ́rùn láti ṣẹ̀sìn nílùú wa mo sì wò pé ọ̀rọ̀ mi lọ́rùn bì nítorí yẹ kẹ́yìn tẹ gbọ́ náà tẹ gbọ́ ni pé Allah yóò jẹ́ kọ́ ọ̀rọ̀ yìí lọ́rùn jalè yéésì pé kẹ́yìn náà ní kó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ẹ̀hẹ́n torí pé tẹ́yìn náà bá ti ní kó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yóò sì sọ ẹ̀yìn náà fẹ́ gbọ́ kó sì sọ ni torí wọn gbà ah, ah, ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn yín lé ni olórí ibùmọ̀ ni wọn sọmọkọ bẹ̀rẹ̀ ni so ẹ má bí wọn náà owó ètò ti sọ ti tó kọ̀rọ̀ mi lọ́rùn mo sì wá síbi mo rò pé ọ̀rọ̀ mi lọ́rùn jù lù wa lọ aha ó ti tó báwọn onídìí ká máa taná wọ̀rọ̀ káwá gan sílùú kan ká sọ pé torí ìlú mi ni ìlú àwọn bàbá mi ni ah tọ́ba ṣe bẹ́ẹ̀ yẹn kí màlẹ́kà bá padà gbẹ̀mí ẹ̀ kò sì rẹ́sìn sí ń lu bàbá rẹ̀ o padà jẹ̀bi tọ́ba díjọ́ gbẹ̀ndàlùkìyàmù irú wọn lolúwa ni wọn kò sínú náà jahannam aha kunna mustad'afina fil ard wọn sọ wá dọ̀lẹ́ ni olúwa sọ pé alam takun ardi wasi'atan fatuhabiru fiha fa ulaika ma'wahum jahannam wa sa'at masira. wọ́n fúnlẹ̀ mọ́ wa wọ́n sọ wá dọ̀lẹ́ ni Allah máa sọ pé tóbi lẹ́ẹ̀mí fẹ́ ibẹ̀ ló ti jẹ́ kí nínú Islam àìdíà ìlú mi ìlú mi ìlú mi kò sí níbi ẹ̀sìn tó o bá ti rẹ́sì sẹ́ńbì kan lọ́bọ̀ mi sànàbì wa tó lẹ́kọ̀ọ́ sànàbì fẹ́ràn mọ́kàdọ́gba ṣùgbọ́n gbà tí wọn ò ti kọ́ rẹ́sì sí kí lọ́ padà sí ó kókó mọ́kà ni ìjọ tí ànábì ń ṣe ìjọra tó dẹnu lu ọ sọ ọ̀rọ̀ kan má ní gbàgbé ni ó ní wọ ọlú yìí wọ́n ní wọ́n fẹ́ràn ju gbogbo òlu lọ láyé kí ẹ ṣe fáwọn èèyàn mi lé mi kó nù rẹ̀ ǹ ti jáde anabi ti jáde láéláé ọ̀padà abẹ́ máa pọ̀ ń gbé bẹ́ẹ̀. níbi lẹ́yìn ìgbà tí anabi ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà tó ti di pé gbogbo wọn gba islam tí wọ́n ń yọ̀ máa anabi sẹ̀sẹ̀ sẹ̀sẹ̀ sẹ̀sẹ̀ sẹ́mi pé ẹni tó jára àmàdínà sẹ́kọ̀ àwọn náà gba anabi lálejò á ìrẹ̀wẹ̀sì ọkàn bá wọn. anabi ọmọ ní padà àmàdínà mọ̀ báyìí. àtẹ́kọ̀ àwọn èèyàn rẹ̀ ti gbá tiẹ̀ kí tuntun lọ sí Madina mà anabi tẹ̀lé wọn dé Madina kọsọkọ ọmọ Mẹ́kà ni wọn tún jagun Hunain lẹ́yìn ìgbà tí wọn gba Mẹ́kà èrè ogun anabi tún pín ètò pọ̀ fáwọn ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam tó dára Mẹ́kà ó tún ṣe àwọn ará Madina ó ṣe wọn ní hílàhílo nínú ẹ̀mí wọn ṣé ìsìnkú ànábì ti ń fi sọ́dọ̀ àwọn èèyàn yìí. tọ́ ànábì wa ń bi wọ́n léèrè kí làyín rí sí ń ta pín. tọ́ ọ̀pọ̀ apá kan jà mọ́ ẹ̀yin kọ́ ń hàn lè pé tọ́ <laughs> kálukú fẹ́ sọ tiẹ̀ ànábì wa bá wọn sọ̀rọ̀ lápapọ̀. ó ní àwọn èèyàn gbogbo èèyàn. àwọ̀lékè ni wọ́n àmọ́ àwọn al àwọn làwọ̀ tẹ́lẹ̀ jama èwo ló súnmọ́ yín jù nínú àwọ̀ tẹ́lẹ̀ àtàwọ̀lékè èwo ló jù ẹ̀yin làwọ̀ tẹ́lẹ̀ ni sẹ́rí gbogbo èèyàn yókù àwọ̀lékè ni wọ́n náà ẹ̀yin ẹ jẹ́jẹ́ káwọn èèyàn kó pàǹdùkú pàǹdà ayé káwọn máa kó lọ kẹ́yìn ọmọ amánàbì padà sí Madina ara wọn bá tutù pé alhamdulillah káwọn amánàbì padà sí Madina a ó pé wá ju gbogbo pàǹdùkú pàǹdà yìí lọ kànábì padà sí alimadina torí rẹ̀ kànábì òpó wọn fi mọ́kànlẹ́njọ́ kan ayé yìí rí ṣùgbọ́n tó ló wá bá ti kọ́ yọ ọ̀sẹ̀ náà ni láwọn àlùkò kan láyé ẹ rí i pé lágboolé yín pàápàá láwọn ilẹ̀ Yorùbá wa yín ẹ rí i pé lágboolé kọ̀ọ̀kan àwọn kan wà tó ẹ pé wọ́n sípò ńlẹ̀ wọ́n lọ gbé dalẹ̀ púpọ̀ nínú àǹtí ń gbé dalẹ̀ yìí ọ̀kan sábàbí ńlá tó yóò fún ọ̀pọ̀lọpọ̀ wọn lójú kòkòrò àti pé àwọn padà bọ̀ wálé onálẹ̀sìn lára nǹkan tá a rí ìran rí onálẹ̀sìn torí pé ńgbà tán kò lé nílùú wọn wọn mùsùlùmí ṣùgbọ́n gbà Allah fi Islam fi ṣàánú wọn wọ́n Islam wọ́n sì Islam dáadáa ọ̀tọ̀ ọwọ́ bàbá ó dórí ọmọ ó dórí ọmọ ọmọ ó dórí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ. wọ́n wá ń sọ islam bí ìgbà tó ṣe pé àwọn bàbá ńlá wọn láti ìgbà tí wọ́n ti pilẹ̀ ṣẹ̀dá wọn lágbólé wọn mùsùlùmí ni wọn. bàbá tó wá jẹ́ pé òun máa lé òun gángan làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sípò lé òun máa báwọn ṣe ti létí bó tilẹ̀ jẹ́ pé kò wọ ẹ̀yìn wò pélé náà ti dá gbogbo ilẹ̀ yorùbá náà ti dá alhamdulilayi ẹ̀rí pé ní gbogbo ilẹ̀ yorùbá lónìí nínú táwọn fi ń dúpẹ́ fún Allah òun ni ní pé gbogbo olú ẹ̀rọ àwọn tí ń ṣe islam dáadáa ẹ̀rọ àwọn tí ń ṣe islam dáadáa eléyìí tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí pé bàbá tó kọ́kọ́ kú olú wọn òun ọ̀padà sílé má ìtọ́ wà lọ́pọlọ rẹ̀ tẹ́lẹ̀ ló kù láti à ilé tẹ́lẹ̀ wọ́n ti máa ṣe islam báyìí à kò lè ṣe ṣe o ó ṣe ṣe ó tún ṣe ṣe ju bó ṣe lérò lọ ẹ wálé kẹ wọlé wò ẹ tiẹ̀ wá wọlé wò wọ́n á máa fi yín pìtàn lágboolé yín wọ́n wá lọ olóńdí tápà tápà báwo àwọn àtàwọn tápà lè ń pe táwọn bá pìtàn títí wọ́n sọ pé kí ni irọ́ ni Òṣogbo lẹ ti wá àbẹ́ kọ́ ni wọ́n lè sọ pé ẹ̀yin ti yín arọ́ fà ni ẹ̀yin kọ́ ara ajílété ni yín tó o túmọ̀ sí wípé ẹ má lọ àlọ́ rámirámi ẹ má bójú wẹ̀yìn torí pé ńgbà tí wọ́n rú oore wọn náà wàá tẹ̀ka lé wàá tẹ̀ka lé torí pé lágbo olé yín nítorí o lè rí ṣe ń bẹ̀ ará àdúgbò ní rí ṣe nínú agbo olé yín bí wọ́n ti lè pe àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àwọn ọmọ tiwọn bó ti ti pè wọ́n tẹ́sí Islam ẹni tó ń ma tó ti lè pè wọ́n ládùúgbò ọ̀rọ̀ rẹ̀ ò ní ìjà létí wọn bíi tiẹ̀ wọ́n lè kí á ah, àwọn ọmọ àbúrò bàbá mi lágbájá ni wọ́n ti ń ṣe islam báyìí ni wọ́n ń pèèyàn sí islam báyìí ẹ dákun bọ̀dá ẹ sọ fún mi báwo ni islam yẹn rí ó ṣe é ṣe kí wọ́n gba islam wọ wáyé kìí ṣe dandan kọ́ lọ gan sílùú yín pé ibẹ̀ náà lọ fẹ́ máa gbé tẹ́lẹ̀ náà ìlú yín náà sọ wípé òun ṣàfẹ́kù rẹ kò jẹ́ kéèyàn wà nù òun ìlú lọ́ọ̀mọ kọ́ lọ́ọ̀bì kan ẹlòmíì ti dípò rẹ àmọ́ kò lè bá wá sí àwọn ará ilé náà láǹfààní agbọ́ pé wọ́n ti jẹ́ mùsùlùmí masha allah la quwwata illa billah ìsìláàmù rẹ ti da hánrán alhamdulillah wàá sàlàyé rẹ fáwọn ará ilé náà. wọ́n á ní wọ́n ń pààyàn lù yín wọ́n yẹ kúlù tọ́ wà àbí wọ́n máa kú mi tọ́ wà sẹ́mi pé ẹ̀ lè rí sáré kan lé àwùjọ fa tó ọwọ́ á sá fúnlé kọ́dà lómi tún máa kí ó dáadáa dáadáa dáadáa sọ́mọ́sẹ́ni pánpánpánpán láàrin àwọn ẹlẹ́yà haúsá yóò máa sọ haúsá tí ọ̀gá jẹ́ pé bá dààmú ẹ̀ ní màá kọ́ máa yorùbá ni wọ́n máa wálé bàbá oníjìrá ẹ máa wálé kó o lé ọ́lé abẹ́yìn lé ni as far as Ògbómọ̀ṣọ́ is concerned àwọn ò lé ọ gbogbo ará lómìnà wọn làwọn náà lé ọmọ lọ àwọn Ọ̀yọ́ Ìsẹ́yìn Ṣakí wọn làwọn ò ọ làǹlàtẹ̀ wọn làwọn ò ọ gbogbo àwọn alóyè wọn làwọn ò lé ọ àgọ́ amadu wọn làwọn ò lé ọ pẹpẹtẹrí wọn làwọn ò lé ọ abẹ́kúta wọn làwọn ò lé ọ ìkòròdú ṣàgámù wọn làwọn ò lé ọ ìjẹ̀bú gbogbo ìjẹ̀bú wọn làwọn ò lé ẹ máa wálé èkó gan wọn làwọn ò lé ìbàdàn kọ wọn làwọn ò lé ìwó wọn làwọn ò lé ẹ máa wálé tẹ ní dáadáa ẹ̀yin náà máa sàlàyé rẹ̀ ń lù yín ẹ wá lọ já tupa ní dalẹ̀ òkùnkùn nílùú yín tó bá gbà lóun kọjá ó tún sọ fún dírẹ́fà sẹ́ tẹ́lẹ̀ dáadáa ìlú burúkú nu á ìlú yín la ilaha illallah bẹ́ẹ̀ ni bá ṣe wí ìlànà mi máa ṣe wàláhì ìpèlú burúkú nu torí pé wọn kọrin rẹ kiri lágbóolé wọn níbi tí wọn ń gbé dalẹ̀ lọ tẹ́ bá ṣe hijira títí yín bá da wọn ò léyìn lé wàláhì wọn ò léyìn lóyìn ẹ̀yin náà wá tún lóyún ṣe wọn bá tí wọn náà bá lè ṣe wọn lè má lè gbélu rẹ mú ọmọ rẹ wá kọ́ ọmọ wá gbélé ó lè jọ ọmọ ọmọ rẹ lọ́kẹ́kọ̀ọ́ tó wúlò nípa Islam kó ní ọmọ wa ṣàlàyé rẹ fáwọn èèyàn lé èyí ní ìdálẹ́ náà tó jẹ bá ti bá wọn sọ̀rọ̀ náà ni wọ́n ń gbọ́ wọ́n ń gbà ni ànábì kan pè yàn kọ̀gbọ́kọ̀gbà tẹ́wé bóun tí wá ti wá jẹ́ àgbẹ̀ wọ́n ti lágídí pọ̀ lè kò burú àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ nbí tẹ́ wa lẹ́kẹ́ kó tó yanu sọ̀rọ̀ wọn ti la máa ń tọ́ fẹ́ sọ àti gbà á. torí di eléyìí ẹni tó bá wá ṣe hijira nígbà tí nǹkan bá lè mọ́ tó ṣe hijira ọwọ́ adébi tó ń lọ ogun wa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí tí wọ́n ṣe hijira láti Mẹ́kà wá sí Madina wọ́n sá wọ́n gbẹ̀sìn wọ́n sá ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn wọ́n ló kú lójú ogun kólúwa ẹlẹ́dàá kó tó bàbá wa yọ́nú sí wọn kó bá wa kẹ́ wọn. bẹ̀rẹ̀ látogun kó tẹ̀ tó jagun bàdàr ogun bàdàr àwọn mùsùlùmí kú ogun uhud ẹni tó kú pọ̀ wọ́n tó àádọ́rin radiyallahu anhum wa ardahum. gbogbo àwọn ogun lóríṣiríṣi tí wọ́n jà lẹ́yìn ànábì àti tànàbì rán wọn tànàbì ọ̀tẹ̀lé wọn. àwọn sọ̀hábà yìí àwọn tí wọ́n ṣe hijira àwọn gangan ní finú gbọ́ta fífẹ̀yìn gbọ́ta níjọ́ tó fẹ́ jagun bàdàn tànàbì tiri gbogbo ọ̀sẹ̀lẹ̀ ànábì òtù bá ti jà jáde. wọ́n bá sọ pé ẹ dá mi mọ̀ràn ẹ̀yìn ẹ dá mi mọ̀ràn gbogbo ẹni tí ń bọ́ ta ti ń sọ̀rọ̀ ọ̀kan náà àwọn tán ṣe hijira láti Mẹ́kà ni bọ́ wájú wa àwa ti ṣe tán láti pẹ̀lú jagun má mi kàn má fòyà à ń bẹ pẹ̀lú tó dìde ara Mẹ́kà tọ́m náà tó dìde ara Mẹ́kà ẹ̀yin ìyẹn sọ̀rọ̀ ẹ dákun àwọn èèyàn náà ní ti Madina yìí kàn sọ̀rọ̀ torí pé àwọn Madina yìí àdéhùn tí wọ́n jọ ní pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó ní pé dáàbò bò àwọn sọ níbi aburú àtẹwu táwọn máa ń sọ àtọ máa ń àmọ́ tó bá yẹ pé Madina ìléwu ti wá bá ìgbọ́ra n'i yé pọ̀npọ̀ kárí ìlú méje ẹsẹ̀ Madina wọ́n ti wá wà bada Badar ete Madina lànà wàá ní ẹ

má sì torí pé àsọyípọ̀ wa ọ̀dà lórí pé àdáàbòbọ̀ lọ́wọ́ gbogbo ewu tọba wa kọ ọmọ Madina bá ma máa dáàbòbò ìyàwó àtọmọ wa àdáàbòbọ̀ wọ́n wá lérò pé ńgbà tí ewu eléyìí fẹ́ sẹlẹ̀ lóde Madina àádọ́ dára rẹ̀ rárá à ń bẹ lẹ́yìn rẹ̀ kọjá àwọn onísọ fún ọ gẹ́gẹ́ báwọn ọmọ Israẹli láti sọ Musa aleyhi nígbà tó sọ fún wa pé ọlọ́run ní kẹ́ ẹ wọ ìlú mímá tó ń ti pàkọ́ lẹ́pẹ́ wọ̀ tí wọ́n ṣètètè tán mú wọn lórí tí wọ́n mú wọn lọ́rùn tí wọ́n takú wọn lé tán láwọn ò ní gbọ́ tí wọ́n sọ bá nàbì Musa pé fadhhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun ìwọ lọ bá wọn jà àwọn ń yín bì àwọn ò ní sọ fún ọ bẹ́ẹ̀ níta sọ fún wa ni pé izhab anta wa rabbuka faqatila inna ma'akuma muqatilun ìwọ àtolúwa rẹ lọ bá wọn jà àwọn bẹ pẹ̀lú pẹ̀lú ẹ̀yin méjèèjì lánìí tó nà ń jà ìgbà yìí lọ́kàn anábì wa balẹ̀ kí la fẹ́ ló ń bẹ̀ àwọn muhajirun fífẹ̀mí tiwọn sílẹ̀ lórí kẹ́sìn Allah kó lè bá a lọ wájú kò sí kò lẹ́jà ń bá kàn nínú kò sí iyèméjì nínú eléyìí torí pé àwọn ò ní nǹkan méjì ju pé kẹ́sìn ọlọ́wájú lọ àwọn wa lolú àwọn ń ṣàdéhùn fún báyìí pẹ́nikẹ́ni tí wọ́n bá panu yín wọ́n pa ọjọ́ ku rẹ̀ ló tún pé lẹ́yìn tó ṣe hijira torí pé ẹni tí wọ́n pa àwọn èèyàn yọ̀ ẹni tó kú tó fọwọ́ rọrí kú wọ́n tún yọ̀ torí ẹni tí wọ́n pa wọ́n sọ pé tọ́ ọba ti dókòó rẹ̀ jẹ́jẹ́ tí òkú ń bá wọn ṣe hijira bóyá kò bá wà láàyè ẹni tó sì tún kú náà wọn ó tún yọ kó ti mọ̀ kó ti jókòó sí mọ́kà rẹ̀ mẹ̀dínà tó lò ń lọ ní kú ti káwọn ìyẹn ni pé kú èdè mọ́kà bíbẹ̀ kọ́ ni torí ẹ̀ olùwà wa ni àti bá àti bí layarzuqannahum Allahu rizqan wọn lọ́rọ̀ ní ọ̀rọ̀ tó dáa kì í sọ̀rọ̀ méjì bí ìbá sàlìjẹ̀ gbogbo ọrọ tí yẹn máa ní tí ọba lálùjáná ẹ sọ fún kó o ní kí láǹfààní ọ̀rọ̀ náà níjọ́ tó kú ń bo lọ́wọ́ ọkọ́lé ọkáàtì ọ̀rọ̀ amátò lẹ́yìn tó ọ̀rọ̀ limousine ọ̀rọ̀ rose bàálù Boeing gbogbo ẹ kò síbi kó tó di fún agbókù rẹ̀ ńlẹ̀ gan lọ́mọ ti fẹ́ para wọn lórí owó rọ́ àwọn ọmọ aláìgbọ́n àwọn ọmọ aláìgbọ́n ẹ̀ ń jà sí nǹkan tí bàbá yín fi ilẹ̀kẹ́ tó sin níjọ́jọ́ yìí náà bá kú sẹ́kù lọ ni ẹ̀gbọ́n rárá ẹ̀gbọ́n rárá ẹ̀rí táwọn ọmọ ọmọ jà wọ́n máa jà sí dúkìá tí bàbá wọn fi sílẹ̀ sáyé wọn ò ní banújẹ́ nípa ayé èèyàn tí bàbá wọn ṣàbòsí sí kó tó kú wọn ní banújẹ́ lórí iye nǹkan tí bàbá wọn bàjẹ́ kó tó lọ wọn ní banújẹ́ lórí gbogbo wa ìdá àtàkùrú tí bàbá wọn ṣe báwo ni olúwa ẹlẹ́dàá ó ṣe foríjì wọn máa jà sówó owó tó wáyé pété bá ṣe kú lọ pa bàbá yín ẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin wo lẹ́mú owó ta ni ẹni tí bàbá rẹ̀ ò tí kú lápèjúwe tí wọ́n bá bí ọ dáa ìwọ lọ mú twenty thousand ní owó bàbá rẹ kọ́ wa sọ fún dáàdi rẹ pé èmi ti kó twenty thousand ojoojúmọ́ Ramadan twenty twenty thousand ni wọ́n máa mú o pé ìwọ wo àwọn sọ fún ọ pé taizí làbúrò ká ìlẹgbà ìyá rẹ kan ọjọ́ bá ń dán wò bẹ́ẹ̀ ni bàbá náà lọ́wọ́ fún mi sìn lọ́wọ́ ń kówó ló ń kówó ló ń kówó bàbá lọ jí lójijì ó rí i pé wọ́n gan ó ti yàgbé ara dáàdi mo ti bẹ́ẹ̀ ti lọ nì lọ́bọ̀ <laughs> ok bó ti bá ṣe owó mi nìyẹn tí mo bá ti lọ aha ikú lọ sọ alágbára dọ̀lẹ ẹni tí ọ̀la àlùjáná gbogbo rọ́tọ́ bá ní irọ́ ni kọjá mọ̀ kankan àlùjáná lọ́jà olùwàkọ́mọ̀sí wa lọ́ọ́ máa ná. olùwàní layọ̀dọ̀kẹ́lẹ́nàhùn mọ́dọ̀kẹ́lẹ́n yọ̀rùbáwùnà olùwàní mo búra ibùgbé kan tí wọ́n yọ́nú sí ọ̀nà àlàlùjẹ́nà wa inna Allaha la'alimun halim dájú mo búra olùmọ̀ni Allah nípa gbogbo tí wọ́n gbélé ayé sí wọ́n mọ̀ nípa afẹ́nsẹsẹ hijira wọ́n mọ̀ nípa àpọ́njú wọ́n mọ̀ nípa àdààmú wọ́n mọ̀ nípa gbogbo wàhálà ilé ìtọ́sẹ̀lẹ̀ sí wọn halim ó sì jẹ́ ọba alámúmára aláfaradà ó tún máa má ṣe ṣàìdá ọmọ bí wọ́n ṣe dẹ́ṣẹ̀ ọmọ bí wọ́n ṣe ṣìwàhù ṣùgbọ́n alámùmára ni Allah olúwa ẹlẹ́dàá wa yóò wo gbogbo ẹ̀ yóò mọ gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ yóò tún fi wọ́n sálì jẹ́nà torí kíni nítorí hijira wọn hijira pàtàkì jama zalika wa man aqaba bimithli ma uqiba torí náà eléyìí jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fìyà jẹyàn lórí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ irú yàtọ̀ fi jẹ́ tó náà bá fi jẹyàn ẹnìkan gbọ́ létí wọn náà gbá létí ẹnìkan tọ̀ ń pa wọn náà tọ̀ ọ̀tá ń pa ẹnìkan ná ọ lọ́sán wọn náà ná lọ́sán ẹnìkan rí ọ lẹ́pa wọn náà rí lẹ́pa. irú tó ṣe sí ọ wọn náà ṣe sí tẹ gbọ́ òfin Allah bó ṣe lágbára tó ọsẹ ọsẹ fẹyìn náà ọkọbítọm bìmítìlímà ọkọbítọm bẹ́ẹ̀ tẹbà fi àjẹyàn irú tó fi fi àjẹyàn yìí náà fi jẹ ọsẹ Islam yìí ti gbá mi létí ọ̀tún dé nkọ́tò sí ọ bá wọn náà jẹ tiẹ̀. bí islam ti ṣe wínu ẹni tó ń ná ọ lọ́sán ẹgbẹ́ ọ̀sán ọwọ́ rẹ̀ má gbọ́wọ́ sókè ju bó ti gbé lọ déédéé ẹ̀yìn rẹ tó fi nà wọ́n náà fi nà lẹ́yìn kó ná ọmọ bí sẹ́rí ṣùgbọ́n ló wà ní wala in sabartum lahuwa khayrun lis-sabirin tẹ́bà ṣe sùúrù sùúrù ló lóore jù fẹ́ni tó bá lè ṣe sùúrù olùwà ni ẹnikẹ́ni tó bá kérú yàtọ̀ fi jẹ́ ló fi jẹ́ ni fi yà jẹ́ tó ma bókì àlẹ́ yìí irun tó ṣe sí ọ̀nà wọn náà ṣe sí lọ́ba dìtẹ̀ mọ́ sábà kékeré ti lékele báyìí aha ńlọ́kọ́ gbọ́ létí wọn náà gba létí ó rí ẹlẹ́pàá wọn náà rí ẹlẹ́pàá ọ̀nà ọlọ́sán wọn náà ọ̀nà ọlọ́sán ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ dìtẹ̀ sí ọ ọ̀tẹ̀ tó dì tí ń wo kókó bí tọ́ jàjàbọ̀ ohun ló ń gbọ́ létí ni wọn náà gbá tiẹ̀ ohun lórí tiẹ̀ ohun ló ń náà ń fòfófó lọ́nà tiẹ̀ kí ni wọ́ kí ni wọ́ adarí hunrun bíi tèmi lọ́lọ́jọ́ agbami létí tí mo wọ ọ̀ràn ò gbá àbó ti jẹ fọ́tí ọ̀nà yẹn lọ́sàn olóyè kọ́ máa ṣe táǹkì táǹkì onílò irúwa eré yẹn lẹ́pa fún orí òun náà lẹ́pa wọn náà ti fún tiẹ̀ ẹ̀yin rẹ̀ lọ́wọ́ á ni la ya Allah Allah búra kó wọn ràn ọ̀sẹ̀ náà ni lórí rẹ̀ lo ti kọjá àlà ni fìyà jọ kí ló dé tí wọn náà ní ti ọ Allah búra kó wọn kọba pẹ yọrọ ọsẹ lórí ẹ náà ni torí ẹ̀yin alágbára yìí ẹ̀yin olówó ayé ẹ̀yin abẹnugan ayé ẹrántí gbogbo pò gbogbo gíga gbogbo ọlá ó máa ń gúnyàn garagara ó máa ń jẹ́ kéèyàn náà ṣe kó máa ṣe bí ò ti ṣe tó kó máa pera rẹ̀ ní ó máa sì ṣe ẹ ẹ sọ́ra sí látètè kọ́kọ́ sí kí ló fẹ́ fìyà jẹ̀yàn sí kì í sẹ́rú ẹ̀ kì í sọmọ rẹ dábàá kó sí ọ kì í ṣe ìyàwó rẹ dábàá pé ó sa ìdá òun bá wí kí ló fẹ́ máa fìyà jẹ àwọn èèyàn sí á ọmọ làwọn náà ọmọ ní ọ gbà tí wọ́n wá ṣe tiẹ̀ sí kọ̀jẹ́ lè fi o gbà tó náà wá ṣe tiẹ̀ san lọ́wọ́ á di lè fi ìkànnì ọ alábòsí sì ni ọ torí pé tó ọba jẹ alábòsí ó ti fi rora rẹ wò ká pè mí lẹnìkan gbá létí ṣé yóò dùn má mi ká pè mí ni wọ́n ré lẹ́pa ṣé yóò dùn má mi ká pè mí ni wọ́n nà lọ́sán ṣé yóò dùn má mi kí ló dé tọmọ yẹn máa ń fẹ́ kọ́ yan ọmọ làkejì jẹ òun ò sì ní fẹ́ kó ń serú tó ṣe fún yàn kó ń ṣe fóun abẹ́ni lórí tí ọ̀fẹ́ ká gbé ìdàkọjá nídètí tóun kọmọ bá sábà níta ọsà ni ẹ má gbé kọjá ń bẹ ìwọ sì mọ̀ yẹn abẹ́ lórí torí ẹ ká ṣọ́ra wa njẹ́ ẹ bá ti fẹ́ láyé ẹ má ṣe sọ ọmọlàkejì yín Allahu kọ fábòsì tọ́ba wá sí irun tó ṣeun tọ́ba ṣe fún ọ wọ́n ṣe ọ́ wọ́n dín wàhálà kù lórí ẹni torí lẹ́yìn òní sínú tí wọ́n tún gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ rẹ̀ má níjọ́ gbẹ̀ndàlùkìyàmà. ó ti wá san ìwọ́n tún wá dìtẹ̀ má olókùn fi tí ó gbà ọwọ́ gbà ó torí kí Allah ṣe lórí rẹ̀ náà ni. inna Allaha la'afuwwun ghafur lájájú Allah alámójúkúrò ni aláforíjì ni yóò ṣe àmójúkúrò fún ẹni tó ṣe tó yọ wá kọjú sí ọ fìyà ọgbà yọ ránṣẹ́ lórí rẹ nítorí pé kò sí nǹkan tó fẹ́ sọ kó ṣe fún ọ kò sáìdá tó fẹ́ rí kàtì lọ́rùn torí ẹ̀dọ́ mẹ́rin dákun ẹja kíyèsí wa wa ẹja kíyèsí ní táwọn bá ń ṣe ká sọ́ra wa níbi àmọ́ ṣàìdá sọ́mọlàkejì ọmọlàkejì tá ṣàìdá títọ́gbẹ̀sán nítọ́dá ló ṣe o a gbọ́dọ̀ rí rẹ o. wọ́n fẹ́ dín wàhálà kù fún wa ni kò ní í sínú tí wọ́n máa ti torí rẹ̀ mú dáadáa wá fún tọ́ba ti dọ́gbé ní lọ́kìyàm àfi tí dáadáa wá bá tán tí wọ́n á mọ àìdá rẹ̀ tí wọ́n di irú wa. ẹ jẹ́ ká kíyèsí láti pìlẹ̀ má ṣe ń tẹ́nìkan tiẹ̀ sọ pé òun fẹ́ gbẹ̀sán lára rẹ̀ mọ́jọ wọ́n máa hún ọ ikọ̀ sáfẹ́ sọmọlàkejì ń sùn mọ́jọ ni tí wọ́n máa olúwa ọ̀fẹ́ bẹ́ẹ̀. torí ìdí ẹlẹ́yìí ẹ jẹ́ ká máa níbẹ̀ Allah kọ́dà kókó tún wá sí ìwà tí ọ̀dà tó wà lọ́wọ́ wa kó lu ẹlẹ́dàá kó gbà kúrò lọ́wọ́ wa kó fa àwọn ọ̀wá rí kó fi dípò rẹ̀ fún wa kó ẹlẹ́dàá kó bá tún àwùjọ wa sí kó ràn lọ lórí aburú ẹ̀mí wa kó gbé wa jẹ́rí àṣetán subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. استغفرك واتوب اليك ثاني كمان بيرو وعليكم السلام هل صيام رمضان را را من سالي داني امي ما صيام رمضان فجواجو جاتني ابو جو الخميس kọ́ aṣọ kó à ń sọ̀sọ̀ yá mu méjì papọ̀ kọ́ sáyẹ̀ ẹ lọ dì mú Ramadan ló lásìkò Ramadan lọ lásìkò kò sì sọ̀sọ̀ yá mu kẹ́tí máa bá Ramadan di tí máa bá du àsìkò kọ́dà tó bá jẹ gbèsè Ramadan tó kọjá Ramadan tọdún yìí ló lásìkò yìí ó lè má san gbèsè lásìkò yìí Ramadan tọdún yìí náà lọ́mọdé náà. Wa alaikum salaam lọ́lẹ̀ ń tọ́ gbáyìn létí la bá gbá létí lọ́ba kú. ṣé ìgbà tí lọ́ pa ni àbó ṣe déédé ọjọ́ kú. lásán gbígbà tó gbá létí san lọ́ba kú àbọ̀ pa yóò bá wò lẹ́sùn. gbígbà tó gbá létí lọ́ba kú so ẹ̀yin kọ́ lẹ pa àmọ́ ẹ mẹ́jọ jẹ́ jásí pé irú ìgbà tí ẹ̀yin lẹ́ẹ̀dàgbà ẹjọ́ jẹ́ pátájọ́ ní òkèkè ẹgbà mo rò pé yé wa torí ẹ ẹnìkan pọ̀ létí pé lẹ́jọ́ nígbà tí pé ọgbà gbà tiẹ̀ mọ̀ ń wò báyìí má gbà tọ́ba Wa alaikum salaam. Naam. one thousand kéésì owó ni wọ́n ní kẹ́ fún wa oúnjẹ oúnjẹ ni ó fún wa oúnjẹ múdù méjì méjì kọ̀ọ̀bá àrà ń tutù náírà kọ̀ọ̀kan wa tó bá sì ràn fún five thousand kọ̀ọ̀kan wa kọ́sá ti fún wa lóúnjẹ múdù méjì múdù méjì yẹn irú ti zakatu alifẹ́tọ̀ náà. Maaleykum salaam. fẹ̀ni tó sọ pé kò sí ti ń jẹ́ kọ́dà ẹ sọ pé ọgbọ́n ò sí lọ́ba tán ẹni tó lẹ́tẹ́. torí pé kí ni olúwa fi dá kọ́dà ọ̀kadà rà pọ̀ wà ní wọn náà fi wà tó bá ti wá ní kò sí kọ́dà rí wọ́n gbọ́n sí náà kò sí sẹ́ńtì ọ̀sọ̀ bí àfọlódò tọ́yọ pọ̀ yọ olódò tán nílẹ̀ bá jẹnẹrétọ̀ bá ọ̀sẹ̀ ẹ̀ ń ti ń pè sọ láti. àti bá pé pípé tá ń pè sọ̀dá kíké tá ń ké alukur'an tá ń gbọ́ ó ṣe wọn lójú kòkòrò wọn fi wá mọ́ṣáláṣí kò sí tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ tọ́ba sì pé ìnáwó yẹn pọ̀ torí gbogbo àná la mọ̀ ní ti pọ̀ ń wí kò sí nǹkan tó burú àwọn tó lù wá bùkún nínú yín láwùjọ yín kí wọ́n sì ràn lọ́wọ́ kódà bí òní jọjọjúmọ́ tó bá ń ṣe ní one day on one day off kò sí ní tó burú bẹ́ẹ̀ torí pé ẹ mọ̀ pé àwùjọ àwọn èèyàn wọn kẹsìn fún kan lọ títí so ntí ọwọ́ amúyín lè fà wọ́n kí wọ́n mọ wá sẹ́sìn ọlọ́wọ́ fagbára yín kà náà. Wa alaikum salaam eléyìí ọ̀dà káyọ̀ ọjọ́ kan pàtó sọ́tọ̀ fún àti ṣàbẹ̀wò orí tẹ́ nítorí kálíbà láǹfààní àti wá ààbò tó péye fórí tẹ́ kó má bàa jẹ́ kó àfààyè àti máa ṣàbẹ̀wò rẹ̀ lẹ̀ lójoojúmọ́ kó wá jẹ́ pé ni wọ́n lò láǹfààní láti lọ́ọ́ máa gérí òkú tó bá yẹn tẹ́ fẹ́ sá fún un so eléyìí yọ padà mú wa sí ní ọjọ́ bídà torí bá wa sọ pé ọjọ́ báyìí pàtó lẹ tó lè bẹ orí tẹ́ wò lé dàlẹ́ tàbí òye wa nǹkan tẹ́ kàn sọ náà ni pé ojoojúmọ́ lẹ lè bẹ orí tẹ́ àmọ́ la go báyìí fa tòtẹ́ bá ṣe bá ń kò sí ní tó burú mi àmọ́ ọjọ́ kan ńlá lè máa ṣe ẹ̀rí wo ló kọjọ nà. kí ló dé kí ló dé tó ń pẹ́ níta ọ̀kọ̀ọ̀kọ̀ bínú ẹ̀ wọ́n fi ṣe sọ láti rákà mẹ́rin ìtòsí mọ́sálásí ló ti wà ọ̀ wá wọ́n ti wá bẹ̀rẹ̀ tàràwíì tàràwíì nǹkan wọ́n ti ṣẹlẹ̀ kẹrin wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́kẹfà ńlọdẹ wọn á níbo lòun ṣe ṣe à á fi léèrè kí ló dé tẹ pẹ́ tó báyìí tó bá ní àwáwí eléyìí tó nítumà oorun ló gbé mi lọ ìgbàgbé ló ṣe mí tá a sì rí pé òótọ́ ni sọ àjẹpá sọ pé kó tò lẹ́yìn imam pẹ̀lú àníyàn kó n fẹ́ ti sọ̀láàtì l'Ìṣà tí màá bá ti wá ti tẹ̀síọ̀hù tó ń sálámà òun ní sálámà yóò dìde yóò mú rákà méjì tó kù fún wa lọ́ba ti ṣe sọ̀láàtì làìṣá ẹ̀yìn rẹ̀ ní wàá darapọ̀ mọ́ sọ̀láàtì tarawí. ìbéèrè kan tó wà tó pàtàkì ẹ̀ béèrè ẹ̀yìn tó bá sọ̀láàtì tarawí ní rákà ẹlẹ́kẹta méjì bọ́ ọmọ lọ́wọ́ ṣé ti parí tarawí ọ̀nà ti parí kò tí ì parí okùn rákà mélòó fún méjì torí pé tó ń bá lọ parí bá mélòó ló ṣe rákà mẹ́sàn-án rákà mélòó la ti ṣe mọ́kànlá ọlọ́run ràn ọ́ lọ́wọ́ nígbà tí màá bá ṣe solatul witr ó fi kan kún tiẹ̀ lẹ́yìn tó bá wá parí ló tún wá ṣe méjì kó tó wá ṣe witr náà. wọ́n ní sábà ti ṣe sẹ́mi Allahu liman hamida táàtì nàró táàdáwọ́lẹ̀ àní dalẹ̀ ẹlọ́wọ́ bọ́gẹ̀tì nàjà wal-fala bi idahi ahkami masail fi salat ètò dọ́gba ni pé ó tún káwọ́ yẹn sí orí àyà rẹ̀ ọwọ́ ọ̀tún lórí ọwọ́ tà ọ̀rọ̀ àwọn ẹ̀rí ń bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ nà. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك